والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وآله وصحبه الغر الميامين أداقف ورهب وبطل عليك ọba àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni الله ọlọ́run ọba tó لي kí tí ó jẹ́ àkọsẹ̀ ọlọ́mọdé àkọsẹ̀ láíláí o tíra táǹkì at-Tawhidul Muyassar táǹkà fúnra wa táǹ ṣàlàyé ẹ̀ àwọn tó kọ́ ọlọ́mọba àsanwọ́lẹ̀sàn dáadáa àwa ń sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwa débi ọ̀rọ̀ kan tó lámì ọ̀rọ̀ tó lámì ọ̀rọ̀ tó ṣe pé zallat fihil aqdam tó ṣe pé àìmọye gìgísẹ̀ àwọn èèyàn lọ yẹ̀ ń kí ló sì fà á tó fi yẹ òní àìtẹríba fọ́lọ́run bọba tọ́lá rẹ̀ ga àìní àgbàtán fún ìlànà àwọn àránṣẹ́ ọlọ́run bọba tọ́lá rẹ̀ ga tọ́lọ́run bá fi ràn wọn ni ọ̀rọ̀ nípa kádàrá alìmánu bilqadari khayrihi wa sharrihi nígbàgbọ́ nínú alákọ̀ọ́kọ́ náà kí ní jẹ́ kádàrà kí ní jẹ́ bẹ́ẹ̀ ó ká sọ ìtumọ̀ tí ń jẹ́ kádàrà fún ara ní pé a bá ń jọ kọ́dàrù kọ́dàrù ní kẹ́kẹ́ mẹ́ a máa ń gbò wọn náà tó di pé a tẹ̀síwájú alákọ̀ọ́kọ́ náà tí èèyàn lè pera rẹ̀ lónígbàgbọ́ òdodo láì ní òní kádàrà onígbàgbọ́ nípa kádàrà tí wọ́n bá nígbàgbọ́ nínú kádàrà ó yẹ sólùgbàgbọ́ òdodo lákínà alkọ́dàrò nínú èdè lárúbáwá ní ti ń jẹ́ bẹ́ẹ̀ àtàkọ̀dírò ni òní pípé gbogbo nǹkan pípa èbùbù nǹkan ọlọ́run bọ́bá tó láàrin gánú Al-Qur'an sọ wípé inna kulla shay'in khalaqnahu biqadar ọlọ́run ni gbogbo nǹkan pátápátá láàpẹ̀ gbogbo rẹ̀ tá a sì díwọ̀n bó ti yóò rí bó ti yọ ọmọ ntí ń jẹ́ kádàrá nìyẹn ni fàkọ̀dárúná sani ni àpẹ̀ gbogbo nǹkan máa ń dà lọ ọba tó ga ọba tí máa gbogbo gbogbo nǹkan ṣùgbọ́n kò ń bẹ̀ àgbọ̀ kọ́ bí ń jẹ́ kọ́ bí falkọ́dọ́ wà lẹ́pù ìdájọ́ so ìdájọ́ tọ́lọ́wọ̀n ọba ní jẹ́ kọ̀dọ̀ tọ́yù èwo ló wá ṣáájú nínú méjèèjì àbíṣẹ́ kankan náà ní méjèèjì àwọn onímọ̀ sọ pé tá a bá sọ pé alkọ̀dọ̀ tá a mẹ́nu dákẹ́ tí nǹkan míì tí kádàrọ̀ wà nínú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó kó alkọ̀dárú alkọ̀dọ̀ ò sí tíyàn bá sọ wípé alkọ̀dárú tí a lo kọ̀dọ̀ onínúurú ọ̀rọ̀ bẹ́ẹ̀ òun náà dípò alìkọ̀dọ̀ òsì so àwọn méjèèjì wọ́n lè represent ara wọn sálàyé méjèèjì tí wọ́n bá ní alìkọ̀dọ̀ ó ti gba kádàrá lérò tó bá ní alìkọ̀dọ̀rù ó ti gba alìkọ̀dọ̀ òwò lérò bí ó ń lé ìgbà ìgbà kan ṣoṣo tí ìyàtọ̀ tí àwọn onímọ̀ máa ń sọ kó wà láàrin méjèèjì ó ní bàbá bá sọ méjèèjì papọ̀ ta ní alìkọ̀dọ̀ òwò alìkọ̀dọ̀rù

kádàrà kẹ́bí mo ti tó ṣe wípé ó léwu ni tó dẹ̀jẹ́ wípé ìgbàgbé èyàn ò lè pé èyàn ò lè pé rárẹ̀ ló nígbàgbé òdòdó láì nígbàgbọ́ nú ẹ̀ tó rárá nǹkan tí agbọ̀rọ̀ gbàgbọ́ ni tọ́yì bóò láti wá mọ́ nínú bóò láti mọ́ nínú tẹ́rí a ní ọ̀nà tá a mọ́ gbà nínú tó bá ń tọ́lọ̀ wọn bá fẹ́ mu tó sì bá lànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a sì ní ọ̀nà tí a máa ń gbà nígbàgbọ́ nípa kádàrá ilé ìtí ọba tọ́lọ̀ wọn bá mu tí ọba tọ́ ànábì wa Muhammad sallallahu alaihi ìyẹn láti sọ fún wa wípé sẹ́rí mọ́sáàbù ti ń bẹ lórí ọ̀rọ̀ kádàrá mọ́sáàbù mẹ́rin mọ́sáàbù mélòó mẹ́rin alákọ̀ọ́kọ́ oní mazahab àwọn ta ní alkọ̀dáríyà alkọ̀dáríyà àfihàn ti ṣe kọ́dára àwọn ilé ìní àwọn tó ṣe wípé wọ́n máa ń takọ kádàrà máa padà ṣàlàyé ń parẹ̀ bọ́ẹ̀jẹ́ kọ́kọ́ list ẹ̀bá mazahab ẹlẹ́kejì àwọn ní alìjàbúríyà alìjàbúríyà alìjàbúríyà náà ní ti ń jẹ́bẹ̀ yín padà sọ fún aláìpẹ́ ẹlẹ́kẹta òhun ni almuhtajuna bil qadar almuhtajuna bil qadar ní tí ń jẹ́ bẹ́ẹ̀ ń sọ fún wa ẹlẹ́ẹ̀kẹrin òhun ni mazhabu ahli sunnati wal jamaa alákọ̀ọ́kọ́ tàpé ní alkọ̀dáríyà àwọn làwọn tó ṣe wípé wọ́n máa ń takò kádàrá àwọn ìyẹn wọ́n takò àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí tó jẹ́ pé lápadà sí nínú tíra alákọ̀ọ́kọ́ wọ́n takò kẹ́ ẹ sọ pé ọlọ́run ọba ọba tó láre ga ìmọ̀ rẹ̀ ti síwájú gbogbo nǹkan síwájú kó tó ṣẹlẹ̀ wọ́n ní wípé alẹ́kùn sọ wọ́n á ní pé ọlọ́run ọba ọba tó láre ga nǹkan tí ẹ̀dá ṣe ọlọ́run ọba ọ̀mọ́ kó tó ṣe nígbà tó ṣe tán lọ́lọ́wọ́n bá náà tó mọ̀ ìyẹn ló fà á tó fi jọ́jọ́ pé yóò san lẹ́sàn tó bá ṣe dáadáa tó bá ṣe ìyà ìyà yóò jẹ ìyà wọ́n ní ẹni tí ó wà ìjọ́nà àjẹ́ tí ó wọ̀ náà wọ́n lọ́lọ́wọ́n tí ì mọ̀ ó sì bàbá dàlù kí á mọ̀ náà tó wá rí pé eléyìí iṣẹ́ náà lóṣù eléyìí iṣẹ́ àlùjọ́ náà lóṣù wọ́n tako ìmọ̀ ọlọ́run nípa nǹkan tí àwọn ẹ̀dá ń ṣe ẹ má ṣe mistake ò ká gbọ́ mi yóò wọ́n á yípo ọlọ́run ọba ní mà fúnra rẹ̀ àyàfi àwọn nǹkan mìta padà sàlàyé wọ́n mọ̀ pé ọlọ́wọ́ bá mọ àwọn nǹkan ṣùgbọ́n sọ́ọ̀mọ́ tí ẹ̀dá ń ṣe síwájú kó tó ṣe wọ́n á nígbà tẹ́dà bá ṣe tán lọ́lọ́ náà mọ̀ torí pé tó bá mọ̀ pé yóò ṣe nǹkan tí ò dáa tó dẹ̀ aláwò rẹ̀ láti ṣe kọ̀lẹ́tọ̀ àti bí rẹ̀ pé kí ló ṣe tí ò dáa sí sáà gbọ́ mi yé báyìí nìsín látara títakò ìmọ̀ ọlọ́wọ́n bá pọ́ wọ́n á wá takọ àkọọ́lẹ̀ wọ́n ní bó lẹ́yìn sọ pé ọlọ́run bá ti kọ gbogbo nǹkan lẹ̀ sọ́ọ̀mọ̀ ni ló fi kọ́ọ́lẹ̀ mo rò pé àlàyé mi ti wọ́n nígbà tí ò ti mọ̀ yẹn kò lè ṣe kíni o kò lè kọ́ọ́lẹ̀ tó wọ́n takò ilmullahi as-sabiq li kulli shay'in kí mo ọlọ́run bá ti ṣáájú gbogbo nǹkan wọ́n takò wọ́n sì takò kitabatul maqadir kí ọlọ́run bá ti kọ gbogbo kádàrá lẹ̀ wọ́n látara títakò yẹn ó wá mú wọn lọ síbì kan òun ni wípé ká mọ sọ wípé ọlọ́wọ́n bọba tó lára ẹja náà ló dá gbogbo nǹkan wọn ò ní rárá wọn á ní ọlọ́wọ́n bá ní àwọn nǹkan tó dá tó jẹ́ àfàálù tiẹ̀ wọn ní takò ṣùgbọ́n àfàálù lọ́kọ́lọ́kì wọn lè dá ló dá fún rẹ̀ ìyẹn ló fi jọ́ jẹ́ torí pòun ló dá fún ara rẹ̀ ní àfàwáwù ẹ̀lẹ́kọ́ bí ó fi tààrọ́ tábà àlẹ́ yìí fún tábà àlẹ́ yìí tábà ló àfàálù mo rò pé àlàyé mi ti kún ní ọmọ èdè ènìyàn tó ṣe dáadáa òun ló dá dáadáa rẹ̀ fúnra rẹ̀ kí sọ́dọ̀ àwọn míì ni wọ́n lè rọ pé ọlọ́run ló dá dáadáa ṣùgbọ́n burú kò sí ń tọ́kọ ọlọ́run ọba pẹ̀lú rẹ̀ ẹ̀dá ní ń dá yẹn fúnra rẹ̀ ní ti ń ṣe tọ́rọ pé ọlọ́run ọba ọ̀bẹ jáṣe ń tí ọ̀dà àwọn eléyìí náà máa ń pè ní alùkọ̀dáríyà wọ́n ń pè wọ́n ní alùkọ̀dáríyà nítorí pé wọ́n takò ṣé wàá rí irú àdánwò yìí àdánwò ti takò kádà látàrí àwọn sàábé ló ti bẹ̀rẹ̀ látàrí àwọn sàhábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ló ti bẹ̀rẹ̀ so ní ọwọ́ ọ̀gbẹ̀yìn ìṣẹ̀mí àwọn sàábé ìgbà tí ó sì kọ́kọ́ sú jáde bá sọ̀rọ̀ ló ti sú jáde ìláfi ní pé hadith wa alákọ̀ọ́kọ́ nínú sahih Muslim sahih wal Muslim hadith Abdullahi ibn Umar eléyìí tí alìmọ́mù náwàwí bí ṣe hadith ẹlẹ́ẹ̀kejì nínú alàrbáwùn náwàwíyà hadith alákọ̀ọ́kọ́ nù sọ́rí muslim ni alìmọ́mù náwàwí yóò rahimahullahu ta'ala hadith alákọ̀ọ́kọ́ nínú sahihul bukhari ó fi ṣe hadith alákọ̀ọ́kọ́ nínú alàrbáwùn náwàwíyà hadith alákọ̀ọ́kọ́ nínú muslim ó fi ṣe hadith ẹlẹ́ẹ̀kejì nínú alàrbáwùn náwàwíyà hadith yẹn ẹ̀rí pé riwaya eléyìí tó wà nínú náwàwí yẹn ṣùgbọ́n hadith yẹn ní sábàbù wurud gẹ́gẹ́ bá ti mọ́ sọ pé asbabu nuzul fáwọn àyà Qur'an tó bá jẹ́ pé hadith ni asbabu al-wurud ni wọ́n máa ń pè kí ni ti hadith yẹn fi wáyé òun ni tí mọ́mù Muslim sọ nínú tírà rẹ̀ kí ló sọ ó ní wípé ìtàkà tó so máa kí ni ìtà tó so máa ìtàyẹn ni ìtà tí Yahya ibn Ya'mur rahimahullahu ta'ala tó gbà wá ó ní kí ana awwala man qala fi al-qadari bil basra ma'badu al-juhani kí ana awwala man qala fi al-qadari bil basra ma'badu al-juhani ó ní àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ tẹnu bọ̀rọ̀ kádàrá ní basra ó ní ma'badu al-juhani sẹ́rí alìkọ́wòlò fìlùkọ́dárí haram wà dọ̀là kíyàn tẹnubọ̀ kádàrá kọ́ máa sàtakò rẹ̀ ìyẹn ni alìkọ́wòlò fi alìkọ́dárí ṣùgbọ́n alìkọ́wòlò bìlùkọ́dárí ìfìbáàtù alìkọ́dárí yẹn mo rò kálá yé mi yé o ká má sèmi tètè àwọn oní àkọ́kọ́ àwọn tó kọ́ bẹ̀rẹ̀ sí ní máa tẹnubọ̀rọ̀ kádàrá ní bá sọ̀rọ̀ oní máa bá jọ àlejò hàn nìyẹn ó ní yáyábù ní amúrí ìkan nú àwọn ọmọkéwà àwọn tàbí ní so tábì lòun ó ní fàǹtọ̀ lákọ̀tù ana wa humaid bin abdulrahman alhimyari ó ní yáyà mi àti humaid bin abdulrahman alhimyari labagbera ńlẹ̀ àti ìjà lọ sí hajj àbí ẹja lọ ọmọra ìkánu méjèèjì ẹni tó gba hadith ó ní nígbà táwọn wá ń lọ táwọn adé ìlú mọ́kà tán fàkúnná láwùlà kí iná àṣàdánú min ashabi rasulillahi sallallahu alayhi wa sallama fasa'alnahu amma yaqulu haula ah kì bá dáa tàbá lè rí kan àwọn sàábé anábì sallallahu bí wọ́n ṣe ń tẹnu bọ̀ ìtí wọ́n ń sàtakò rẹ̀ ìkásọ fún ó ní tani sọ̀rọ̀ Yahya bun Ya'mur ó ní fàwúfẹ́ kọ̀lánà Abdullah ibn Umar ibn al-Khattab dakhilan al-masjid ó ní lọ́lọ́n bá fi aṣọ ǹgẹ́ àbárí Abdullah ibn Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhuma ó fẹ́ wọ mọ́ṣáláṣí báyìí labari fakitanaftuhu ana wa sahibi lèmi bá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan èkejì mi náà àsúnmọ̀ dáadáa débi wípé wọn ní wọ́n sọ kí yìnyín ní ilé máa sọ wípé bóyá tí ń sọ yìí gbọ́ dáadáa àmì mọ̀ níwọ̀n dáadáa ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ lájọ wà báyìí àwọn fi sáàrin ahaduna an yaminihi wal akharu an shimalihi ẹnìkan wà lẹ́gbẹ́ ọ̀tún ẹnìkejì wà lẹ́gbẹ́ òsì fọ̀dọ̀nàntù anna sahibi sayakilu kalama ilayya yahya onímọ̀ wá bin abdulrahman alhamjari ó ní mo rí pé yóò fọ̀rọ̀ ilẹ̀ fún mi pé kí n sọ̀rọ̀ torí pé àti mo mọ́ṣáláṣí lọ báyìí káàkiri kírun àtún bọ́ àtún nílẹ̀ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́kọ́ ìyẹn ló wà fàtẹ́ mi fi sọ̀rọ̀ wípé ẹ̀kọ́ tó lè bìlẹ̀ ìmọ̀ ìsáyà gbangba ọ̀rọ̀ sísọ ṣùgbọ́n mo pé kejì ni ó wò pé ìpínlẹ̀ ní kí n sọ̀rọ̀ so ìdí nìyẹn mo bá sọ̀rọ̀ kí ni mo sọ fakultu abba abdulrahman kúníyà abdullahi bin omar gẹ́lẹ́ tó ní Abdullahi ibn Umar ni ináwó kọjọ zọ́harọ́ ríbà lánàá náà sún yàkọ̀rọ̀ òun al-Qur'ana wáyà takọ̀ farún al-ilm ní wọ́n sọ kí àwọn èèyàn kan ní ìlú ibi táwà ti kú ní bá sọ̀rọ̀ àwọn èèyàn kan ti jáde wọ́n ń ka al-Qur'an wọ́n sì látòjúbọ̀ ọ̀rọ̀ ọmọ nítorí hàn nínú al-Qur'an ní ọ̀tọ̀ wọn wọ́n fẹ́ tì í bọ̀ wọ́n fẹ́ wú sí i dé ìsàlẹ̀ wọ́n fẹ́ túsù dé ìsàlẹ̀ kòkó wọ́n fẹ́ wá ìsókùn ẹ̀gbọ́n wọ́n wà wà kan lẹ́nu ó ní wípé wàtákì àrọ̀ mi sáà nìyí ó sọ àwọn oríṣiríṣi ìṣesí wọn wà á náà mú ẹ̀zà ọmọ náà aláàkọ̀dà wọ́n ní pé kò sí kádàrá kankan ní ọlọ́run bá ti kádàrá nǹkan ká tó dáyà bó ti kọ́ lẹ̀ ní rárá o wà á náà àmúrọ̀ ònù fún un wọ́n ní kí gbogbo tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tuntun ni kò sákọọ́lẹ̀ kankan ayé mọ́sá anaf gbogbo ẹ̀ kálukú sí nígbà táwọn èèyàn ń ṣe láyé lọ́lọ́ náà tó mọ̀ so kọ́ọ̀lá ní abdullahi ibn Umar radiyallahu anhu ọwà dáwọn lóhun ó ní fàyíza alákíta ulaik tó bá padà délé tẹ pàdé wọn fàkbírhùn anni bari'un minhum gbà ń sọ fún ẹ kí abdullahi ibn Umar rúbọ wà annahum bura'a minni ti jẹ́ òye wọn ìpín nǹkan kan dèmi àti wọn náà pọ̀ àwọn náà ti bọ́ka bọ́sẹ̀ lọ́rọ̀ mi ó ní walladhi yahlifu bihi abdullahi ibn umar mo fi ẹni tí abdullahi ibn umar tó wá jẹ́ wípé ládà rẹ̀ wá pọ̀ ó tó góòdì gbogbo òkè wọ́ṣùlù níbi tí ó pọ̀ tó fàánfàkọ̀hù tẹ́nìkan ni wọ́n bá ní owó jàdàbó ní dúkìá tó tó òkè wọ́ṣùlù fàánfàkọ̀hù tó wá ná sójú ọ̀nà lọ máa kọ́bìlà lọ́hù mínhù aláwọ̀ bá tó oní hátà mìíràn bìlọ̀kọ̀dà títí tí ó fi gbà kádàrà gbọ́ tí ó fi gbà kádàrà gbọ́ ثم قال إيوان لتواصل في حدثني أبي عمر بن الخطاب وعيسى سيكي بينما نحن جلوس عند رسول الله mọ̀rọ̀fẹ́ àjọmí yẹ́bà àwọn ìsìn ṣùgbọ́n ta fẹ́ ló bẹ̀ ní wípé àwọn tí wọ́n ìgbà tó ń dá fìtínà ilẹ̀ tán àwọn tí wọ́n wá jẹ́ ògbóǹtarìgì mọ̀tẹ́sílà àwọn ògbóǹtarìgì mọ̀tẹ́sílà bíi wáṣílù bọ́nà àtọ̀ àti amúró bọ́nà àbáyé àwọn méjèèjì àwọn ni wá gbé kọrùn pé yẹ́s mọ́nà àjù táwọn ni táwọn ọmọ àwọn ni wá fọ́nká torí pé àwọn méjèèjì náà wọ́n dá ìtẹ̀zọ́ àlùlẹ̀ àwọn méjèèjì náà wá gbé ọ̀rọ̀ mímọ̀ àtàkọ́ kádàrà mú ẹyẹ́ dèrè paraba sọ̀rọ̀ náà làwọn náà tẹ̀pé ọmọ kí wà alhassan albasiri ni wọ́n kì í ṣe alhassan albasori o albasiri ni wọ́n kì bá sọ̀rọ̀ ló kọlù bá ojú tàbí ìrìnà ni o náà àwọn ni wá gbèrú ni wá gbé lé orí ló fi jọ́jọ́ pé ìlànà àwọn ọ̀nà àtẹ́sílà wọn ni mímọ̀ àtàkọ́ kádàrà ọmọ ìtàkù kádàrà ń tìmọ̀ ní ó sì dé lànà àánú pàápàá jùlọ ẹni títí ẹ burú jù nínú wọn òní náà ọba yìí òun burú ju lọ àwọn onímọ̀ ẹni tó fà ní wípé òun èèyàn tán jẹ látara yìí pé so táwọn ẹni yóò lè ní ti ń sọ yóò gbọdọ̀ má rí bẹ́ẹ̀ ọbẹ̀ wọ lọ́n látara bí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó fẹ́ ṣẹ̀sìn gbẹ̀ tàjà pẹ̀lú ẹ̀ wọ́n wàá ṣe lò ní zúdù débi pé um, náà yìí fi ìbẹ̀rù ọlọ́run yẹ ó kò ṣe ń débi pé nínú àwọn tí wọ́n jà rọ́ṣà rẹ̀ wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú ìjọsìn fọ́lọ́wọ́n bọba tó láàrẹ ga ṣùgbọ́n ògbóǹtarìgì àdánwò ni ìgbà tí Ibn Kathir rahimahullahu ta'ala fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ó ní wípé ó wà shaykhu al-qadariyya huwa shaykhu al-qadariyya wal-mu'tazila tí wọ́n bá ní shaykhu àwọn qadariyya táa ni Amr ibn Ubayy oníṣẹ́kù wọn ó náà sì ní shaykhu al-mu'tazila òun ló jẹ́ kí ẹ̀tìzáàlì gẹ̀gẹ́ ara tó dá ọkọjá di wáṣù rán nítorí páwọn èèyàn gbà tàjẹ̀ pẹ̀lú ẹ̀ ní ká máa dákẹ́ pọ́pọ́pọ́pọ́ àwọn sọ káwọn sí lóńtó lóńtó lóńtó káwọn sí bẹ́ẹ̀ tó yẹ pé lẹ́lẹ́ ya mọ́lẹ́sẹ̀ zódò ó sì fi bàyẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájẹ́ ẹ jẹ́ ń sọ̀rọ̀ kan nù ọ̀rọ̀ rẹ̀ fún wa ẹ ẹlẹ́ẹ̀kẹrin nínú al-arba'un an-nawawiyya hadith abi abdulrahman abdullahi ibn mas'ud radiyallahu anhu wọ́n ka hadith yẹn lọ́dọ̀ rẹ̀ kọ́nà àwọn tí wọ́n jẹ́ rí sí àfà tí wọ́n rí sí ìyẹn rí wọ́n ka hadith yẹn lọ́dọ̀ rẹ̀ tàlébà ń ka hadith yẹn ọ̀dà ọ́sà débi inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfatan ثم يكون علاقة ثم يكون مثل ذلك ثم يرسل إليه الملك لأن هو ملائكة فيؤمر بأربع كلمات wọ́n pa aláṣẹ nǹkan mẹ́rin bí ká tí lézùkè wọ́n ní kakọ lézùkò rẹ̀ wà ámàlìhì wà ámàlìhì wà mẹ́ ajálìhì wà mẹ́ wà ṣàkí àwùsàrí kẹ́rin mìíràn jẹ́ sọ hadith yẹn lọ́dọ̀ rẹ̀ ẹjá gbọ́n kan tó sọ amúrùbọ́nà bẹ́ẹ̀ dì ní pé law sami'tu al-A'masha yarwi tí bá gbọ́ tí A'mash ń sọ hadith yẹn sì sọ pé sí ẹ̀kọ́ ní àbí kìnnì kan tí bá gbọ́ tí ń sọ lẹ́kẹ̀ dábùtòkù yìí sọ pẹ́rọ ní pa kò ní dé sípò màjọ náà tẹ́ǹpẹ́ tí ń sọ ní kí wọ́n kọ rẹ̀ èèyàn ilẹ̀ nínú ìyá rẹ̀ ó ní ní pa ó ní walau sami'tuhu min Zaid ibn Wahab walau sami'tuhu min Zaid ibn Wahab tí bá gbọ́ tí Zaid ibn Wahab bá ń sọ lamma ahbabtuhu yìí ní fẹ́ràn ẹ̀mà ìyá kéré wọ́n ti gbọ́n kankan ó ní walau sami'tuhu min Ibn Mas'ud tí n bá gbọ́ tí Ibn Mas'ud gẹ̀gẹ̀ bó ti jẹ́ sàbẹ̀wò tí ń sọ lamma qabiltuhu yìí nígbà ó ní walau sami'tuhu min Rasulillahi sallallahu alaihi wasallam tí n bá gbọ́ báyìí tánàbí kankan sọ wájú mi báyìí láàrọ̀ dátò ń sọpọ̀rọ̀ rẹ̀ wọ̀n kọ̀rẹ́ yes tó tí ìtàn tó tí ìtàn ó ní wà láwọ́ sẹ́mẹ́ tó lọ́ha yaqulu hada tí n bá wá gbọ́ lẹ́nu ọlọ́ǹgá tẹ́ pé ọba rọrùn fún mi láti gbọ́rọ̀ lọ tọ́lọ̀ wá ń tó wá gbà lọ́wọ́ wa kí lọ ń gbádùn lọ́wọ́ wa fún gbọmọ̀ kó ti kọjú nǹkan lẹ̀ ó ní tó wọ́n sọ̀fọ́ lọ́wọ́ amúrùgbọ́n náà ọ̀bẹ́ ìjà dẹ́wò ni ṣùgbọ́n ráwọn èèyàn àtàjẹ nítorí àtàzọ́ hóró yìí ká sọ́ra gan nígbà wọn tí bá ti máa pẹlẹ́ngẹ́ ẹ máa ń ṣe kíríkà tí wọ́n máa ń ṣe bí ẹni tó ní zódò tó sì jẹ́ wípé inú ọlọ́ọ̀nìkan lọ́mọ ẹ máa ń sàwọn àwọn èèyàn tètè máa gbàtàjẹ pẹ̀lú wọn ó sì kó òfò lọ́pọ̀lọpọ̀ ẹ̀dẹ̀ lọ sọ àwọn eléyìí ni à ń pè ní àlùkọ́dàríyà ṣùgbọ́n tàà náà wípé àníbà Muhammad sọ́lá alẹ́wàlẹ́wàsọ́lá hadithu tó lálàáfíà tọ́pọ̀lọpọ̀ náà fa hassan alẹ́ àṣẹ́kọ̀lá albania táwọn mi àníbà ní alkọ̀dáríyàtù mọ̀júsù hadhihi umma fún ọmọ ń pa àwọn eléyìn alkọ̀dáríyàtù ìmájúsìyà alkọ̀dáríyàtù àìmájúsìyà nítorí kí àwọn mọ̀júsù lọ́dọ̀ tí wọn wọ́n gbà pé ọlọ́run méjì ló wà ọlọ́run ìmọ́lẹ̀ àtọlọ́run òkùnkùn wọ́n á ní ọlọ́run ìmọ́lẹ̀ ló dá dáadáa ọlọ́run òkùnkùn ní dáa aburu mo rò pàdà yìí mo ṣe irú ẹ̀ náà làwọn eléyìí náà wọ́n ní ọlọ́run dá iṣẹ́ ara rẹ̀ tó ṣe kí dáadáa dẹ̀ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ̀dá ni wọ́n ń dá iṣẹ́ ọwọ́ ara wọn tí ọ̀dà tí a mọ̀ kí wọ́n ti pín in wọ́n pín kan fún wọ́n pín kan fún so ọlọ́run bá kọ́wọ́ láti bẹ̀rẹ̀ kọ́ wọ́n tako kìtàbàtú alqadar kí ọlọ́run ti kọ́lẹ̀ wọ́n tako látara bẹ́ẹ̀ máa tako wípé ká lọ́lọ́run ọba ló dá iṣẹ́ táwọn èèyàn bá ṣe lójú ọ̀rọ̀ wà lọ́rọ̀ kọ̀ lákọ̀ọ́kún wà máa ta àmàlù náà fẹ́ gbọ́ ọlọ́run ṣe wá dá ṣe yín tọ́lọ́run bá dá iṣẹ́ yín tẹ́ wá ṣe ń tọ́ dá wọ́n wá lòun ọjà yín yà àlàájìlú lọ́gbọ́dọ̀ sí ó ṣe gólímọ̀ ni ẹ̀ mo rò wálá ayé mi tí ọlọ́run ti sẹ́mi àti yín sọ̀rọ̀ àwọn àrán ẹlẹ́ẹ̀kejì ni àjàbùríyà àwọn àjàbùríyà àwọn ẹ̀yà pọ̀ láyé mi sí wọ́n pọ̀ láyé mi sí òun làwọn tó ṣe pé kí wọ́n bá ti ṣe nǹkan kan tàbí kẹjẹ́ ń gbé báyìí àwọn gbà wípé gbogbo nǹkan tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ń ṣe eh, kìíní ọlọ́run ti parí gbogbo ẹ̀ ọlọ́run kàn ń jẹ wọn nípa ṣe gbogbo ẹ̀ àwọn ṣe ìtìbáàtù ṣe pé àwọn yẹn ṣe náfíyùn tí wọ́n ṣe náfíyùn wọn bí jà ní àwọn ilé ìṣe ìtìbáàtù bilgulu wọ́n ṣe ìtìbáàtù kádàrà pẹ̀lú àṣejù àwọn àgbà pé ọlọ́run ti mọ gbogbo nǹkan ó ti kọ gbogbo nǹkan lẹ̀ kódà àwa ọmọ ẹ̀dá yà á ní mọ̀sí àkẹ́kàn àní ìrọ̀dà kẹ́kàn ní ọlọ́run kan jẹ́ wá ń pa ti gbogbo ẹ̀yìn àwọn náà látàjò nínú sọ́rọ́tù Al-An'am ìgbẹ́ tó bá ní kùránì lọ́wọ́ ní ẹni jọ mítà lọ wo àyà ọ̀dáìkẹ́ 149 ọlọ́ni sọ yàkóòlù lẹ́dínà aṣọ́rọ̀kù ọlọ́ni àwọn ọ̀sẹ̀ bọ̀ mú padà máa sọ pé láwúṣá àlọ́hù má aṣọ́rọ̀kìnà tó bá ìpọ́lọ̀ ń fẹ́ ní àbá ti ṣẹ́ bọ̀ ọlọ́ni kàbáàlì kẹ̀kẹ́ dábàlẹ̀bí ìnà mi kọ̀bìlì anábì mọ́jọ ọjọ́ lójú o àwọn tí wọ́n pa àwọn aránṣẹ́ ọlọ́run ọba ní òkú ọsíwájú wọn báwọn náà sì ṣe jọ́sẹ̀ ń kílèmù nù kíkíní ìtọ́lọ̀ ń fẹ́ làwọn ṣe èbó ló ní káwọn ọmọ ṣe nítọkọ máwọn nù tí ó bá fẹ́ káwọn ṣe yóò darí àwọn síbi nǹkan mi ọlọ́ni halẹ̀ ẹ̀ ń dẹkùnmí lẹ́yìn mi pàtó ọ̀rẹ́jọ́ ọlọ́ni ẹbí bóun wọn sì mọ̀ pé ọlọ́run ló ní káwọn mọ̀ fọ́ọ̀sì ní fọ́ọ̀sì àwọn kòkòrò ní tẹ̀tẹ̀bí àwọn ìlà rọ́nà wọ́n á ń tún ilà àtàkùrọ̀sọ́ ẹlẹ́ ní àbá ní àbálẹ̀ ń tẹ̀lé ìrọ̀lẹ̀ sí ń pa nínú àyà yẹn ọlọ́run tó tàn sọ ní náà ìwà kọ́ọ́lá lẹ́dínà aṣọ́rọ̀kù lẹ́ọ̀ṣá aláhù mọ́ àdájínà bíndú ní ní ìṣẹ́ wọ́n ń tọ́lọ̀ bá sẹ́yìn àbá ti sin nǹkan mí lẹ́yìn ní kírun olóní àmọ́kì ìgbà kí olóní àmọ́kì ìgbà táwọn ń lóní káwọn máa jà á wọ́n ní bá ń fọ́ọ̀sì àwọn ẹ̀dá sí gbogbo nǹkan tí tí wọ́n ń ṣe àwọn ẹni ń pè ní àwọn wọ́n ní tó lè mú torí ìlànà yẹn ìlànà

wọ́n ṣe ìsọ̀bátù pọ́lọ̀ wọn bá ló dá iṣẹ́ àwọn ẹ̀dá ní ìṣe ìsọ̀bátù àṣejù ẹlẹ́ẹ̀kẹta àwọn ni àwọn tá ń pè ní al-muhtajjuna bil qadar àwọn tí wọ́n máa ń fi kádàrà sí hujja tí wọ́n bá di ṣàìdá bá dání tó ń ṣe yọ̀dá lónìí rẹ̀ kádàrà ni kádàrà ni tí wọ́n bá jalè ó ní ọ̀rọ̀ kìí sì wá ṣe bẹ́ẹ̀ kádàrà láwù agàkádìrì amú olè kan tó lọ já lọ́lọ́ fọ́lé èèyàn wà kan ìgbà tó wá bàtà adékìní tó wá dìbẹ̀ tó wá rí pé awa ti ohun wá fọ́lé èèyàn wà mo rí pé àwọn ará làfáà ni <laughs> tó lọ kúrì so yóò yí makada lẹ́sẹ̀ múnupálá yìí mìtì àwọn yẹn àwọn onímọ̀ máa ń pè wọ́n ní alkọ̀dáríyàtú ìbìlìsíyà alkọ̀dáríyàtú ìbìlìsíyà àwọn akọ̀dáríyà ọmọlẹ́yìn ṣẹ̀tọ́n torí pé ńgbà tó lọ́wọ́ bọba tó láàrin gá kí ṣẹ̀tọ́n tó pa láṣẹ tí ò tẹ̀lé tán ìgbà tí ọ̀wà tẹ̀lé tán tọ́lọ́ ń lọ bínú sí ẹgbẹ́ ọjọ́ sọ ní fàbí máa àbọ̀wọ̀ ìtàn àní pé wọ́n lọ́wọ́ bá sọ mínú náà ni ṣùgbọ́n nígbà tó ti rí báwọn làákọ̀ ìdáná aláhùn sọ̀rọ̀ tọ́ka ìmúṣẹ̀kì ìwà ní kíkan tiẹ̀ náà ṣe nítorí pé wọ́ọ́ lọ sọ̀hún nù ji. nǹkan báwọn torí pé wọ́ọ́ lọ sọ̀hún nù òun náà mọ̀ jí nà máa wọn. sára ajá gbogbo ẹ̀ṣẹ̀ tó ń bá dáhùn nítorí o nítorí kádàrá àwọn ọlọ́wọ́n báyìí. ìpínṣẹ́ wa wò náà ni ohun òtí ẹ̀ máa nǹkan tí ń ṣe wọn wọ́n kàn rí pé wọ́n kàn jí kínní náà ni rẹ̀ kádàrá ni kádàrá tí ẹ ní ṣùgbọ́n tí wọ́n bá gbé nǹkan rẹ̀ kò ní bá fẹ́ kádàrá tí ẹ ní o ah, kádàrá wo ni kádàrá ó fò kí ni ó ṣe wá jẹ́ nǹkan tèmi ni kádàrá ni ó gbé kò ṣe gbé lómìn kò ní gbà o ẹ fọ́ létí tẹ bá fọ́ létí tán yóò lé igi ọ̀nà tó ní. àti lára ní ọjọ́ ọ̀dọ̀ ilétí ọ̀rọ̀ ààrẹ lómi ìgbàlẹ̀ jáfẹ́ mi ṣùgbọ́n àwọn tí wọ́n wà lórí ìlànà burúkú yìí náà àwọn náà lẹ́rìí kan ẹ̀rí yẹn a gbọ́dọ̀ mọ̀ káṣì mọ́ bá ṣe dìfẹ́ǹdẹ̀ òun ni hadith tó wà nù sọ́rí muslim tó sì lálàáfíà wípé ẹ̀ṣẹ́jà ádámù wà Mùsá ádámù àti anábìwá ádámù alayhi salatu wassalam àti anábìwá Mùsá alayhi salatu wassalam àwọn méjèèjì fọ̀rọ̀ dára wọ́n fi gbàgbàgbà wọ́n sì gbàgbàgbà lórí ọ̀rọ̀ wọ́n sì fàǹfà láàrin ara wọn fàkọọ́lẹ̀ Musa anígbà Musa alayhi salatu wassalam ó ní ya Ádámù ẹ̀yà Ádámà a ń ta àbúná ìwọ̀n bàbá wa akọ̀yí yàbìtànà ọlọ́pọ̀ àti ní òfò wà àkọ̀rọ̀jẹ́ta náà mínàlì jẹ́nà ìwọ̀n ló lé akó anábì wa adam alayhi salatu wassalam wọ́n fífà nígbà musa alayhi salatu wassalam kì í yára musa ilẹ̀ musa istafaka Allahu bi kalamihi ọlọ́run ṣàwọ́ lẹ́ṣà ní tí òun ṣe fáwọn tó kù nínú àwọn anábì ọlọ́run ṣe fún ọ pẹ̀lú pé ń bọ́ sọ̀rọ̀ direct lẹ́yìn náà nìkan sí ọ wa khatta laka bi yadihi ìgbà tó tó fẹ́ fún ọ níwèé tó fẹ́ fún ọ ní tíra ó tó fọwọ́ ara rẹ̀ bọ́ ọkọ ike wa katabna lahu fil alwahi min kulli shay'in mu'izatan wa tafsilan li kulli shay' ọlọ́run tó fọwọ́ àtàlùmù ni ọ̀fẹ́ máa bú mi àlà amri lórí nǹkan kan tó ṣe pé qaddarahu Allahu alayya qabla an yakhluqani bi arba'ina sana forty years kọ́lọ̀ wọn bá ó tó dá mi ló ti kọ́ntí mi nǹkan yẹn lẹ́pẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣé ń lẹ́yìn lọ́fẹ́ máa bú mi lé lórí fahajja ádámù Musa nànàbí wa ádámù bá wí nànàbí Musa wọ́n ní ìfẹ́ rí nù ní kí lẹ́yìn ádámù náà fi ṣe ẹ̀rí ó ní pé n tó ń ṣe ọlọ́run ti kọ́lẹ̀ tí wọ́n lẹ́rìí àbí wọ́n lẹ́rìí wọ́n lẹ́rìí wọ́n lẹ́rìí àlàyé táwọn ní ìmọ̀ ṣe lórí hadisi yìí pọ̀ gan-an torí àgbọ̀dọ̀ mọ́ torí ìjọ́ tá a bàrú wọn pàdé wọ́n ṣe pọ̀ láyé nìsín àbí wọn pọ̀ kádàrà ni oníṣìnà yóò ní kádàrà ni ọba rẹ ni tọ́lọ gboyún oge burúkú ah ó lọ sí wá ṣe báyìí yóò ní ọlọ́ni ọlọ́ni àwọn àfáàbù náà sì ń bẹ sáwọn ilẹ̀ eh, kádàrà tiẹ̀ nìyí

àwọn onímọ̀ lálàyé tọ́pọ̀ lórí ẹ̀ ọ̀kan ní ẹ̀yìn wípé ànábì wa ádámù alayhi salatu wassalam kò fi kádàrá ṣe ẹ̀rí lórí ẹ̀ṣẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ yẹn kì í ṣe ẹ̀ṣẹ̀ mọ́ torí pé àtá ibùmínà zambi kẹ́mọ̀n la zamba lahu ẹni ọba ti túbà ń bẹ ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ bí ẹni tí ò lẹ́ṣẹ̀ ni sójú àtúntì túbà tọ́lọ́ ti ti gba tútúbà rẹ̀ sára yẹmi ti káwá tó sọ wípé irú ẹ̀ṣẹ̀ yẹn tó ń fi kádàrá ṣe fújà lórí rárá tó bá ṣe ké bẹ́ẹ̀ ni ó yẹ kó bó àrẹ́gbà amúsá náà yìí pé ókè ṣébí wọn náà pààyàn rí tó ẹ pé ẹ̀ṣẹ̀ jẹ́ kí musa lò tó a ti fi hàn kádàrá náà tèmi náà ṣébí inú bí wọn náà tó fọ́ wàhálà ọlọ́wọ́n bá tó sọ̀kalẹ̀ mọ́ tó fún wọn tó fọ́ mọ́lẹ̀ wàhálà kọ́lì àlùwáhà wà àkọ́dà bẹ̀rọ ròhún ilẹ̀ yìí títí ànábà Musa alayhi salatu wassalam sọ ni pé mùsíbà kan bá wa èèyàn mùsíbà sẹ́wọ̀n kékeré kò nínú ìgbádùn bọ́ sínú wàhálà àti pààyàn kékeré ayé mùsíbà ni wẹ̀lú mùsíbà tó látàfà òrí làbẹ̀ kọ́dà mùsíbà yẹn lè kò lè ṣẹlẹ̀ àyàfi kádàrá sèta nípa Ádámù alayhi salatu wassalam ń sọ mẹ́yẹn ni pé àdánwò ni tó wáyé wọn àdánwò yẹn dẹ̀ ṣẹlẹ̀ nítorí kádàrá torí pé ọlọ́run bá ti kádàrà mọ̀ sí ìbàyẹn kò yọ wáyé so máa sọ bẹ́ẹ̀ kẹ́mi hasanati fẹ́mìnà lọ nítorí bá bọ́ nínú dáadáa ọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá wà máa sọ bẹ́ẹ̀ kẹ́mi ṣe yí àti nítorí bá bọ́ nínú àyídá ẹ̀mí rẹ̀ ìwọ lọ fà ó ṣùgbọ́n ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ kò sí mo rò pálá yẹ̀mí ti ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ ga tí ò bá mọ̀ sí kò ní bá ọ so àdánwò tí máa ń bọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn kó láyọ̀ sí ìbànú ìlà màkẹ́tàbà lọ́hùn lánàá hùwà sàmà àṣọ́bakùn mímú sí bàtí ń sọ̀rí ma kásà bàtí àìdíkùn àyá fún sàmà àṣọ́bà mímú sí bàtí ilá bí ìdùnnìlá inú tàgọ́bà àyájú pẹ̀lú ọ̀ndọ̀lọ́ so mú sí bà ló ṣẹlẹ̀ yẹn àwọn onímọ̀ wa ní ìgbà kan bẹ téèyàn lè ṣe ní sùbà kádàrà síbi ẹ̀ṣẹ̀ òní pé téèyàn bá dẹ́ṣẹ̀ kan téèyàn wá túbà kò bẹ pátápátá tẹ́nìkan tó wá fẹ́ máa sọ fún yàn wípé ọ̀dẹ́sẹ̀ báyìí rí ah, pé ọlọ́run kádàrà ń gbà náà ní ní ṣégbé yàn bá ó rí pé òòlì bá mi ń di ẹ̀mọ́ pé wọ́n lè yàn lè sọ yẹn pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. mo rò pé à ń gbọ́ mi yé so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìlànà wọn nípa ọ̀rọ̀ kádàrà ìlànà àánú ni. àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ní ìmánì nípa kádàrà kó sínú yìí ó ní wọ́n takò tàbí kí wọ́n fi rin ilẹ̀ lọ́nà tí ó bá ọ̀nà tó lálàáfíà ibi tí wàhálà ti dẹ̀mí ọ̀rọ̀ kádàrà ṣùgbọ́n ayé lè so náà ìjàmá à ìlànà tí wọ́n níbi kádàrà òun làwọn kan tàbí ẹ̀mọ́ sọ yìí bóyá ká ṣe bá nǹkan fi ṣe ikhtisar kó mọ̀ bá gùn jù òun ni kí alákọ̀ọ́kọ́ al-imanu bi anna Allah ta'ala alima bi kulli shay'in jumlatan wa tafsira ká mọ̀ torí ó ní wà fún ẹbí kulli shay'in alim inna Allaha bi kulli shay'in alim kullu shay'in lókè àyàfi tó bá fẹ́ sọ pé àyìndá tó ṣẹlẹ̀ yìí ṣe ṣe ùlù ọlọ́run gbogbo nǹkan lọ́wọ́ mà á gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run bọba tó láre ga ti mọ gbogbo nǹkan síwájú kó tó máa ṣẹlẹ̀ nítorí wípé tá a bá ní kò mọ̀ tó bá ṣẹlẹ̀ àbùkù ni torí kó túmọ̀ sí ṣe kìnnì àwọn tí wàá ń darí ayé náà nítorí táwọn náà mọ̀ pé gbogbo ibi tá a bá wà dáadáa àtà ìdá ní ọmọ ṣẹlẹ̀ wọ́n wà gbé cctv camera bí kí ni wọ́n ń pè cctv wọ́n gbé sáwọn ibì kan torí kí ni nítorí wípé ní tí wọn ò lè mọ̀ nínú aburú tí máa ń ṣẹlẹ̀ tí ò dẹ̀ ní jẹ́ kán rí ìjọba ṣe tí ò ní jẹ́ kán rí ayé darí àwọn kíní wọn mọ̀ sòwò fò rẹ̀ fún ọ yóò rí kọ́ọ̀dù àbúrò tó bá ṣẹlẹ̀ síbẹ̀ náà ibẹ̀ pọ̀ torí mo rọ̀ pé àlàyé mi ti níjọ́ mi èèyàn náà máa nìkan ṣe aburú kan mo èèyàn tí ìgbà lọ́wọ́ mo bá èèyàn sì máa ní ṣe èèyàn wà n kankan dẹ́ síbẹ̀ náà ibẹ̀ lè mú ní ọ̀ràn ọwọ́ èèyàn wà gbà ọwọ́ ó sì ti máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ síbẹ̀ náà múnupára ayé mi ti ẹlẹ́ẹ̀kejì wọ́n ni wípé alìmánu bí anna Allaha kataba dhalika fi lawhi al-mahfuz káàmà pé ọlọ́wọ́n bá kọ gbogbo nǹkan yìí sínú lawhul mahfuz ọlọ́wọ́n bá kọ lẹ̀ sálàyé mi ti máa farraqna fil kitabi min shay'in ọlọ́wọ́n ní ààfin kankan lẹ̀ tó kù nínú nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́lọ́run fi ní kullun fi kitabim mubin gbogbo ẹ̀ lọ́wọ́ àánú síra. mo rò pàlàyé mi ti tọ́yì ọ̀bọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni ìgbàgbọ́ wípé alìmọ́nù bí anna jami alka iná ti látàkóóró ilá bí ma ṣe àti láàáhí tààlà ẹni kíká máa fi gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ pátápátá kò sí eléyìí tí ó ṣẹlẹ̀ láìsí pé ọlọ́run fẹ́ jẹ́ ó ṣẹlẹ̀ ẹni tí nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ nínú ìjọba rẹ̀ kò tí ì mọ ìjọba ṣètò agbára rẹ̀ kúrò agbára tọ́lọ́run kò kú sálàyé mi ti ṣùgbọ́n fífẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ kò túmọ̀ sí pé èèyàn yọnu sí mo rọ̀ wálá yìí mìíràn fífẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ kò túmọ̀ sí pé kíni o kò túmọ̀ sí pé èèyàn yọnu sí kò túmọ̀ sí pé inú èèyàn dùn sí kò túmọ̀ sí pé inú èèyàn dùn sí ọlọ́run ọba tó láàrẹ́ ga nínú àwọn tó bá jẹ́ inú dáadáa tó bá ṣẹlẹ̀ inú rẹ̀ dùn sí eléyìí tí ọba dáa tó bá ṣẹlẹ̀ yóò bínú sí ṣùgbọ́n kankan ò lè ṣẹlẹ̀ láì ṣọpọ̀ mọ́ sí mo rọ̀ pàdà ayé mi tí ní sókè ni o àyèmánu bí a nà jẹ́mí àlìkà iná tí màkàlùkọ́ tún lè láì ó yẹ ọlọ́mọ kí gbogbo ń ti ń bẹ nínú dáadáa nínú ìgbà ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ ga ló gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú mọ̀ tákọ̀dọ̀ alìsúnà tí ọ̀jàmọ́ nípa rẹ̀ bó tẹ́ tó bá fẹ́ tẹ̀síwájú pàápàá nípa kídàwà alìsúnà ọ̀jàmọ́ nípa ọ̀rọ̀ kádàrà tí yóò sì yé dáadáa tó gbìyànjú àlàáfíà tó lè wà sọ pé ìyàwó Islam inú tẹ̀míyà kàkà ọwọ́ ọ̀parí rẹ̀ ọlọ́run bó fi àṣekùn gẹ inú wa alákòlè ṣe ń kọ́ ọjọ́ ti wá lọ Ah, ìbéèrè tí mo béèrè lánàá àwọn èèyàn gbìyànjú gan ẹni tí ó sọ pé àwọn aránṣẹ́ àwọn kíní kan adìyẹ àwọn abàfin ọlọ́run àwọn oríṣiríṣi ìmọ̀ ọmọbi bóyá ẹni tó bá sọ pé abàfin bóyá ọmọbi táàfin ọlọ́run bá wà ó lè sọ bí táàfin ibi tó pa àfin rẹ̀ sí o ṣùgbọ́n àlùmọ́láìkà jámàwò ní plural ní fún malak malak ní singular wẹ̀lẹ̀ malaku ìpìlẹ̀ rẹ̀ ní mẹ́lì akù mẹ́lì akù ṣùgbọ́n èdè lárúbáwá tí hamza bá ti wà ń bẹ̀ wọ́n máa ń bá a lò lóríṣiríṣi ọ̀nà nígbà míì wọ́n ṣe hadfu ẹ̀ nígbà míì wọ́n ṣe ìbúdá lẹ̀ nígbà míì wọ́n ṣe tẹ̀síhì lẹ̀ gbogbo tí mo sọ yóò ti yá ọmọ kí wà so mẹ́lì akì yẹn wọ́n padà sọ di malak bẹ̀lẹ̀ ìbúdá wọ́n ṣe ìbúdá lò rẹ̀ sí alifu torí kí fatia lọ nígbà tó yá wọn wá pa á alif yẹn rẹ̀ ló bá di malak ṣùgbọ́n bí tí wọ́n ti mú gangan alókà ni pẹ̀lú alókà tó yà mí sára ìsára ní jẹ́bẹ̀ sára yẹn mẹ́tì ìtumọ̀ rẹ̀ ní wíkẹ́ alìmọ̀láyíkà ìtumọ̀ rẹ̀ àwọn aránṣẹ́ ọlọ́run ni kì í sàwọn aránṣẹ́ lásán àwọn ìránṣẹ́ ọlọ́run náà nìtumọ̀ rẹ̀ tọ́yì ìtí ọ̀pọ̀lọpọ̀ ifi tu bẹ́ẹ̀ fún ibi sọ pé aránṣẹ́ ọlọ́run sẹ́mu kí alìmọ́rọ́sọ àwọn àfẹ́já ṣe bọ́ọ̀wù rẹ̀ lórí gbólóhùn rẹ̀ bó ti wáyé láàkín àwọn èèyàn náà ń ṣe ọlọ́run wo ni wọ́n bọ́bù láti tù tí ó fi yàtọ̀ sí ìránṣẹ́ lásán so ìyẹn lè sọ pé àwọn èèyàn náà ń ṣe ọlọ́run ọba ọ̀run ọ̀run ni sámà so àwọn èèyàn náà ń ṣe ọlọ́run ọ̀run tó ṣe pé sámà ni wọ́n wà símù yẹn ti máa ń gbà sọ̀kalẹ̀ ìtumọ̀ ètò lálàáfíà ní ẹlẹ́ni àjá tó túbà àbá fún lẹ́bùn هذا وصلى الله على محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك